káàbọ̀ padà Miliki Express náà sì lè tó ètò ní Miliki Express ṣe ń gbádùn ẹ̀ àlejò mi GT Ekitaman lájọ ń fọ̀rọ̀ jomi tu ọ̀rọ̀ látàárọ̀ GT hmm. níbo ni ẹ ti máa ń rí inspiration fún àwọn orin tí. ẹ inspiration àtọwọ́ olúwa ló ti ń wá but fẹ́mi náà àtọwọ́ ọlọ́run mo wà very tuned to my environment ìyẹn mean pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí mi tó ń ṣẹlẹ̀ sí àwọn tó wà lágbègbè mi tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè mi máa ń fẹ́ràn láti kọrin pa gba wọn bẹ́ẹ̀. ok mo rí i pé concept tí orin man. fi wá ó yàtọ̀ sí most tí gbogbo àwọn musician máa ń ṣe i think this um, guitar ó ó differentiate um, man láàrin gbogbo àwọn other artists tí mo ti máa ń rí kí ni ó prompt pé jẹ́ kémi mú guitar as my own way of singing and letting people know this is what I can do. Ah, ní tèmi ah, guitar jẹ́ instrument tó tí mo lè play without nepa <laughs> tí nepa bá múná lọ mo sì máa gbé nǹkan mi mo sì máa play ah, mo fẹ́ràn sound ti guitar máa produce ìyẹn ló sún mi sí àti pé without nepa mo lè ẹ kọrin ok apart from àwọn orin tí mo ti gbọ́ èyí tí mo ti ẹ̀gbọ́ yìí tẹ́ fáwọn yẹn gùn ah trip òyìn àfi kí n wá kọ́ bọ́n ṣe ń lo orin wo ló lẹ́tú ti àwọn àwo wo ló tún wà ń ta lẹ́tú ti ṣe àbí collabo with one or two person. mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwo náà bọ̀ um, ìkan tí mo mọ̀ pé ẹ máa mọ̀ ti General Pipe dagreen wà nù ẹ olóògbé dagreen olúwàfọ̀rúnkẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ artiste náà pàtì tèmi nù ẹ. Apologize that I wouldn't chase you, that I wouldn't wait for fate to bring to me the next to me. go getter. Me why you I should ring a survivor, no weather. And I never say never. I've been be i those lost ability. Oh yes. I set the face and others follow, but I'm the fine though. Wani, wani, wani. See more they a long time ago. Yeah, I was born to be named. Crazy, she did a guitar man. Meliki in a building.